الله أكبر الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين أما الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وحبيبنا محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين adúpẹ́ fún ولون ọba àlekí mati ń yẹ ọba lórí gbogbo àwọn ẹrú ẹ̀ pátá ọba tí ń pàṣẹ fún gbogbo ohun tí ń bẹ nínú àwọn ayé lọ́lọ́kan ọ̀jọ̀kan orin lélẹ́yìí fún gbogbo ẹ̀dá tí ó bá mọ núrò tí ó bá mọ ọpẹ́ dún láti lè mọ fún ọlọ́run ọba àlékè ọlá ní ọpẹ́ àwa tọrọ àlékún ìkẹ́ àlékún ìkẹ́ tí ó pọ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni àfiṣẹ́ràn sí gbogbo àgbáńlá ayé pátá ìgé àtọ́lẹ̀ tó péye ọlọ́mọba wa ṣe fún un àtòwọn àtàwọn àwọn sọ̀hábà rẹ̀ àwọn ìyàwó àwọn ọmọ yákàrí gbogbo àwọn òkú mùsùlùmí láwọn èyí tí wọ́n rìn lórí ìlànà ẹ̀sìn Islam tí wọ́n ti ń bẹ níwájú ọlọ́run àwọn òbí wa ní ọlọ́njẹ́ kálkìyà àmọ̀ yẹn àwọn àfáà wa ní ọlọ́njẹ́ kálkìyà àmọ̀ yẹn lẹ́lẹ́tìrì àwọn bàbá wa fọdílẹ́tì ṣe almarhum ṣíkù fẹ́ni alùmọ́mọ́ni tí wọ́n sì jẹ́ kálkì àmọ́ yẹ gbogbo wọn fọdílẹ́tì ṣe ahmed alfati ṣíkù fẹ́ni alùmọ́wàkẹ́ wọn fọdílẹ́tì ṣe ahmed alfati elégbèdé alùmọ́wàkẹ́ wọn fi adúlé àwọn bàbá wa alọ́mọ́lẹ̀ ìgbàgbé àwọn bàbá wa ọlọ́lá ẹni ọ̀wọ̀ ẹni àpẹẹlẹ alhaji sefu saka àríkọ́ṣe alóyìnkákàlìkì àmọ́ yẹ gbogbo wọn gbogbo àwọn ìkan tí a kà yìí ọlọ́run etí bá ń bẹ nínú kẹnu ọlọ́run yẹ kí ìkẹrẹ kó máa lékún ètò ọ̀rọ̀ ìbáwá yíwọ́ náà ni ọlọ́run gbogbo ìta bá ń ṣe lágùwà láwọn sàárà lọ́lọ́kan jọ̀kan ọlọ́run yẹ kí ládàá rẹ̀ kó máa bá wọn ìkárí gbogbo àwọn mùsùlùmí náà pátá àwa kí gbogbo àwọn tí wọ́n kù fún wa nínú ayé láwọn òbí wa ẹ̀mí gígùn àláfíà ara ọlọ́mọṣẹ́ wa wá ṣe wa ìwọ̀n kan àwọn ọ̀gá ẹni kọ̀ọ̀kan wa tí wọ́n kọ́ wa iṣẹ́ àwọn afa wa tí wọ́n kọ́ wa ń kéwú bẹ́ẹ̀ látòrí fadilati sheikh ad-doctor abdulhamid shibani alawo ẹ̀mí gígùn aláfíà rẹ̀ ọdún bá wa ṣe fún wa látòrí wọn fi dé ọ̀dọ̀ ẹni wa ọlọ́lá wa àwọn mushrifu wa fadilati sheikh ad-doctor abdulrahim shibani ọlọ́run bá wa lọ́rọ̀ ẹ̀mí wọn ìfọ̀kànbalẹ̀ tó péye lákàyè tí wọ́n fi tò tí òye ó mẹ́hẹ̀ tí òye ó dàrú ọlọ́mọsábà wà sàlékún oore fún wa látòrí wọn fi kárí gbogbo àwọn ẹni ọlọ́run lọ́lọ́kan ìjọkan tí wọ́n ń jíṣẹ́ láìka ìtì ẹnìkọ̀ọ̀kan wà ń bẹ. àwa kí gbogbo àwọn tí wọ́n jẹ́ olùgbọ̀wọ́ tí iléeṣẹ́ Sunna TV tọ́lọ́run ní kí a máa rí àǹfààní bẹ́ẹ̀ lójoojúmọ́ ká máa lágbọ́yẹ̀ sí bẹ́ẹ̀ èyí tí ìbá ń kó díẹ̀díẹ̀ lọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa akí àwọn ọlọ́lá wa alhaji abdulrazak sèwusaka àríkọ́ṣe ọlọ́mọba wa kún yín ọlọ́mọba wa pẹ̀lú yín gbogbo ìtẹ́ náà yìí wọ́n máa ń fàtún ṣe yìí min ṣe yìí fa wọn yòókù lé fún wọn wọn kan ìrora sí pín in látòrí yín ìdórí àwọn alhaji wa ẹni ọlá ẹni ọlá bàbá wa fadilati alhaji musa sèwusaka àríkọ́ṣe ìkárí gbogbo àwọn tí ẹjọ́ pawọ́pọ̀ tí gbogbo ohun tí ń TV fi ń jẹ́ ṣíṣe lórílẹ̀-èdè Benin lẹ́bi lára ọlọ́run ó ṣàbáwá kún yín ó ṣàbáwá pẹ̀lú yín àránṣẹ́ ọlọ́run àti ilé ọlọ́run títí ń bẹ pẹ̀lú yín àlékún rẹ̀ ọlọ́run ó ṣàbáwá ṣe fún yín gbogbo ẹ̀san tẹ́ ń ṣe yìí ọlọ́run yẹ kẹsàn rẹ̀ láyé kẹsàn rẹ̀ ní gbọ̀ngbọ̀lìkìyàmà àwa kí àwọn tí ọlọ́run ní kí wọ́n máa gbé wá sí afẹ́fẹ́ lórí agboolé tí yìí gbogbo àwọn tí ń bẹ ń wọn lóbìnrin wọn àkí ẹnì kọ̀ọ̀kan wọn ọlọ́run tí máa kún ẹ̀dá ọlọ́run sábà wà kún yín gbogbo ìtẹ́yìn náà ṣe yìí náà ara ọ̀kan nínú iṣẹ́ ìpè à ń jẹ́ iṣẹ́ ọlọ́run ni ọlọ́run bá wa fún yín láàfíà rẹ̀ tẹ́ fi mọ̀ ṣe lákàtí tẹ́ fi ń darí wa ọlọ́run ní ló mẹ́hẹ̀ gbogbo yín bá wa ìyá wa tí ẹ̀ ń wà lójú amóhùnmáwòrán tí ọlọ́run yọ̀ǹda fún yín gbogbo ìfọkànbalẹ̀ tó péye tọ́lọ́run ṣe fún yín ọlọ́run ní gbàdọ̀dọ̀ yín o wo ìta bá sì ti ń gbọ́ mí iná kọ́lọ́ ní ọmọ wúlò fún aláyé àti ní gbàngbàl kìyàmà akíyẹnì kọ̀ọ̀kan wáyé pé assalamu alaikum warahmatullahi wabarakatuh èyí tí a mẹ́nubà lónìí nípa anabi wa muhammad sallallahu alayhi wa sallam ṣe ńgbà tí ń yẹ iṣẹ́ ọlọ́run lọ iṣẹ́ anabi ṣe ó pọ̀ nínú ayé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ránṣẹ́ sí gbogbo àgbáńlá ayé ni èyí ṣe sáwọn ẹbí ẹ̀ nìkan ẹ̀yin ṣe sáwọn ìran ẹnìkan ẹ̀yin ṣe sáwọn ìlú ẹnìkan. àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tá ànábì ń jẹ́ iṣẹ́ Ọlọ́run ànábì ti wá wò àwọn mùsùlùmí kan bẹ wọ́n ti lágbọ́yé sí Islam débi wípé àwọn eléyìí ń ó ti tó láti lè máa fi wọn ránṣẹ́ sí àyíká yìí láti lè máa lọ fi èèmọ̀ ẹ̀sìn Islam fi mọ̀ wọn alára àkíyèsí tí anábì wa muhammad sallallahu alayhi wa sallam tún ṣe lẹ́nu pé lákòókò rẹ̀ àwọn ọba kan bẹ nínú ìlú lódì kejì amẹnubà wọn débi wípé àwọn ìṣe mùsùlùmí inú pé kárí yẹ̀wúdí nínú wọn inú pé kárí nàṣọ́ra àbí kárí lómìn tó sì jẹ́ pé nǹkan míì lòun náà ń bọ̀ anábì wa muhammad sallallahu alayhi wa sallam ó wà wí ṣáwọn eléyìí ni ṣé a ní jẹ́ kí iṣẹ́ dé ọ̀dọ̀ tiwọn náà kí wọ́n lè mọ̀ pé a ànábì kan bẹ o tí ọlọ́run ránṣẹ́ sí gbogbo àgbáńlá ayé ìdí eléyìí lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam wa ronú pé ohun tó kàn kó má bàa jẹ́ pé ńgbà tí wọ́n ń bẹ láyé àṣàgbọ́ṣẹ́ ààrẹ ànábì kan jẹ́ iṣẹ́ fún wa ààrẹ nìkan tí ó ta ààrẹ nìkan yín pé báyìí ni ti ṣe báyìí ni ká ṣe é anabi wa muhammad sallallahu alayhi wa sallam wa pinnu pé gbogbo àwọn tí wọ́n jẹ́ ọba ńláńláńláńlá lákòókò rẹ̀ ni àfi kí òun ṣe ọwọ́ ìwé ránṣẹ́ sí wọn pé tó anabi kamade o nígbẹ̀yìn ayé tá n pè ní anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó gbé iṣẹ́ tọrọ wọn oúnjẹ káàkiri àgbáńlá ayé anabi wa gbèrò ńjọ náà àtòun àti gbogbo àwọn sọ̀hábà rẹ̀ gbogbo wọn ń jíròrò pé tó àfi ká fi iṣẹ́ rán sí àwọn ọba tí wọ́n ń bẹ lẹ́yìn odi kí wọ́n lè mọ̀ mọ́ pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ètí e ń bẹ. lára àwọn tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam kọ̀ wí ránṣẹ́ sí ìpè tó anabi kan dé ti ń yé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ṣeé ṣe kẹ́ ẹ máa gbúrò nípa ẹ̀ àmọ́ṣe tọ́lọ́run àwa náà á fi iṣẹ́ ránṣẹ́ sí yín kẹ́ ẹ lè mọ̀ mọ́ ìpè tó iṣẹ́ wa dé ọ̀dọ̀ yín ọlọ́run pè wáyé pé ká jẹ́ iṣẹ́ fún yín alákọ̀ọ́kọ́ nínú wọn náà ni ọba tí a ń pè ní anajashi malikul habasha ọba ilẹ̀ habasha níjọ́ kìíní anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó fi ìwé ránṣẹ́ sí i pé tó ìrẹ́ ọba najashi tí ń bẹ ní ilẹ̀ habasha tó ń darí àwọn ará tí ń bẹ ń bẹ lára ṣé ọlọ́run tí a jẹ fún ọ náà ni wípé afẹ́pẹ́ ọ̀sákèsì anábìwá muhammad sallallahu alayhi wa sallam nínú iṣẹ́ tó gbé lọ́wọ́ tí ń jẹ́ iṣẹ́ ọlọ́run tí ń jẹ́ dáwà tó jẹ́ pé kò sẹ́nìkan tí anábì ò lè jẹ́ iṣẹ́ fún ń igi àtẹ̀ntì ń bọ pẹ̀ àtẹ̀ntì ń ohun àtẹ̀ntì ń bọ nǹkan míì náà muhammad sallallahu ń sùn tí ó wù lára ìwé tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam kọ rántí sáwọn lọ́balọ́ba lákòókò rẹ̀ náà ni wípé àkọọ́lẹ̀ tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam kọ rántí sí ọba najashi tí ń jẹ́ ọba ilẹ̀ habasha ńgbà náà tí ì mùsùlùmí àwọn afọ́jú yọ ẹgbẹ́ nínú tánàbí kọkàlà anábì ní bisimilahi rahman rahim hadha kitabu min muhammad rasulillah ila najashi al-asham. عظيم الحبشة سلام على من اتبع الهدى وآمن بالله ورسوله وشهد أن لا إله إلا الله وحده لا شريك له لم يتخذ صاحبه ولا ولدا وأن محمدا عبده ورسوله وأدعوك بدعاية الإسلام فإني أنا رسوله فأسلم تسلم يقول الله تبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون فإن أبيت فعليك إثم النصارى من قومك gbogbo ẹ̀yin ọmọ yẹn wa nínú ẹ̀sìn Islam ìwé tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kọ ránṣẹ́ sí ọba Najashi ní ilẹ̀ Habasha ìjọ kìíní nìyẹn kí lè ànábì wí nú ẹ̀ nígbà yìí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi orúkọ ọlọ́run ọba àkẹ́ ọba nú ọba ìgẹ̀ tó fi síwájú bù ṣe ànábì wa sọ fún yín pé ìwé tí mo fi ránṣẹ́ sí ẹ yìí èrè ọba Najashi láti ọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run ti ń jẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ni àláfíà ọlọ́run kó mọ bá gbogbo ẹni tó bá tẹ̀lé ìmọ̀nà ìlànà táwọn yìí ò ti ń jẹ́ ìlànà ẹ̀sìn Islam wa amana billahi wa rasulihi àláfíà ọlọ́run kó mọ bá gbogbo ẹni tó jẹ́ igbó gbà fún ọlọ́run tó sì gbà fún òjíṣẹ́ rẹ̀ tí ń jẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí sì ń jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run kò lórogún ọlọ́run ò bímọ ẹnìkan ò tó sì jẹ́rìí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rú ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run ni ọba wàdùn kẹbìdì àyẹ̀tì islam pípẹ́ tí mò ń pè ọ́ yìí òhìnrè ọba habasha najashi mò ń pè é láti lè jẹ́ pé o lè darapọ̀ mọ́ ẹ̀sìn islam yìí pé tó ẹ̀sìn àlàáfíà mọ̀ ti dé o fa inni ana rasuluhu èmi tó ń wò yìí òjíṣẹ́ ọba náà ni mo jẹ́ yá gbà tó o bá ti gba àlàáfíà ń bẹ anabi wa muhammad sallallahu alayhi wa sallam nígbà tó kọ̀wé yìí jọ náà fi àyà kan sí i tí ní pé yá ahlal kitab ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àwọn tíra ta fún yín tíra ẹ̀yin tẹ́ ẹ jẹ́ yahudi nasara gbogbo yín lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ta'alaw ila kalimatin sawa'in baynana wa baynakum ẹ wá o ẹ jẹ́ ṣàlàyé fúnra wa nípa gbólóhùn kan tí ń jẹ́ déédéé láàrin àwa yín tí ń jẹ́ gbólóhùn kan tó náà bá ọba àlékè ọlá pé wá ṣàkíyèsí ẹ̀ gbólóhùn ni pé alla na'budu illa Allah ìbá ìjẹ́ olóòsàníọ́ ìbá ìjẹ́ nasọ́ra ni ọ́ ìbá ìjẹ́ yahudi ni ọ́ ìbá ìjẹ́ mùsùlùmí ni ọ́ ọlọ́run sọ nínú alukur'an yìí pé ká nǹkan mí fi kún wọn lọ́hùn anabi wa muhammad sallallahu alayhi wa sallam ń ṣàlàyé ayé àyè efi ń kún ìwé tó kọ́ ránṣẹ́ sí ọba habasha ń jọ́dá wala nushrika bihi shay'an á sì gbọ́dọ̀ wá orogún fún ọlọ́run ká mú nǹkan mí ká pẹ̀lú ọlọ́run anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ka ogun àwọn ayé ìlọdílẹ̀ nínú ìwé náà fún ọba ń jọ́dá anabi wa sọ fún jọ́nà yìí fa in abait èrè ọba habasha najashi gbogbo ọ̀rọ̀ tí mo wí tí mo fi ránṣẹ́ sí ọ yìí o tó o bá lò kọ̀ tó o gbọ́ tó o sì gbà fa alayka ithmu nasara gbogbo ẹ̀ṣẹ̀ àwọn nasara tí ń bẹ nínú ìlú ní tiẹ̀ ní ọmọ jẹ́ lọ́jọ́ gbẹdẹ̀kìyàmà ìwọ ló rẹrù wọn ìwọ ló di ẹrù ẹ̀ṣẹ̀ wọn sórí nítorí wọn mẹ́nìkan tí ń darí wọn lọ́wọ́lọ́wọ́ tó tayé ìrẹ́ ọba yìí ti jẹ́ Nàjáṣì èyí tó sì fi máa jẹ́ oríire ayé àti tàlkìyàmọ̀ fún ẹ tó ní fi sọ àwọn ẹ̀dá yìí òun náà ni kó gbọ́n tá a wí yìí kó gbà fọlọ́hún gbà fún òjíṣẹ́ rẹ̀ ń jẹ́ anabiwa muhammad sallallahu alayhi wa sallam níjọ́ náà tá a wí ìwé mà dé ọ̀dọ̀ ọba habasha najashi ó kàwé yìí nígbà tó kàwé yìí òun náà fúnra rẹ̀ ó fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam. òun náà fún anabi lésì ń jọ́nà ni wọ́n sọ fún anabi wípé nínú ìbẹ̀rẹ̀ ti ọ̀rọ̀ tiẹ̀ náà wípé bisimilahi rahman rahim min muhammad rasulillah ilẹ̀ najashi azimun habasha salamun ala man ittaba'al huda lẹ́pẹ̀lú orúkọ ọlọ́run ọba àjọ kẹ́yọ̀ ọba ṣàkẹ́ ọ̀run ìwé tí mo kọ yìí ń jẹ́ láti ọ̀dọ̀ ọba habasha lọ sí ọ̀dọ̀ eré òjíṣẹ́ ọlọ́run ọba àdìkẹ́ọ́lá tí ń yá anabi wa muhammad sallallahu alayhi wa sallam àlàáfíà ọlọ́run kó sì máa bá gbogbo ẹni tí ó bá tẹ̀lé ìmọ̀nà yìí bàbá yìí sọ nínú ọ̀rọ̀ ìrìn ẹ̀yọ́ náà ọba ó ní rẹ̀ ànábì Muhammad ìwé tó fi ránṣẹ́ sí mi mo kí ọlọ́run lórí rẹ̀ mo jẹ́rìí pé òjíṣẹ́ ọlọ́run ni ọ́ mo sì jẹ́rìí pé ànábì Isa alayhi salatu wassalam èyí tí ọlọ́run fi ránṣẹ́ ẹrú ni ẹ̀dá ni láti ọ̀dọ̀ ọlọ́run lára ohun tó gbé lọ́wọ́ yìí náà ni ànábì wa Isa alayhi salatu wassalam òun náà gbé lọ́wọ́ ẹ̀rí nísìnyí ó ṣàlàyé bẹ́ẹ̀ fún ànábì Muhammad ìwà sọ fún ànábì yọ̀nà yìí pé gbogbo ohun tó wí yìí ó ti jẹ́ iṣẹ́ tọ́lọ́wọ́n ọ ó sì ti pè wá sákìyèsí àdáfíà ọlọ́run kó máa jẹ́ títí ẹ̀ náà ní ọjọ́ náà ọba yìí ó farabalẹ̀ ka ìwé tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi ránṣẹ́ sí ní ọjọ́ náà débi pé òun náà wá ronú ó wá jókòó nígbà tí ìwé yìí dé ọ̀dọ̀ rẹ̀ ọba yìí ń jọ náà orí bẹ́ẹ̀dì ara rẹ̀ ní mẹ́jọ náà àwọn afáǹjẹ́ oyè wáyé pé nadala ansari rihin alal ard ńgbà tó gba ìwé ìyọ náà lórí bẹ́ẹ̀dì ọlá tí mẹ́jọ náà torí orúkọ ọlọ́run torí orúkọ jíṣẹ́ náà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú ntánàbí kọ síbẹ̀ láwọn àlàyé lẹ́sìn islam ó rẹ́spẹ̀tì ọlọ́run ó rẹ́spẹ̀tì òjíṣẹ́ náà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ó sọ̀kalẹ̀ kó lórí bẹ́ẹ̀dì ọlá rẹ̀ yọ náà ó sì jòkó ńlẹ̀ níjọ́ náà lọ́hùn níjọ́ náà lára ìmọ̀ tí ọlọ́run bá ba Allah subhanahu wa ta'ala tí ó fi ọba yìí dá tọ́lọ́run bá bá fi ẹrú ẹ̀ tó bá fẹ́ fi mọ̀nà láàrin ìṣẹ́jú kan sí ìkejì ni ẹni tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fi ránṣẹ́ níjọ́ náà òun náà ní Abi taaliba, láti ọ̀dọ̀ rẹ̀ níjọ́ náà ọba náà sì gbàfà fún ọlọ́run ọba ó ní ìrẹ Ja'far Abi taalib, mo jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọlọ́run yóò lórogún kò lálàfíjọ́ mo sì jẹ́rìí pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run ni wẹ̀yìn ọmọ ya wa ẹ wo ìwé tí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó kọ́ sáwọn ọba ńjọ́ náà lára àwọn ọba tí ọlọ́run fẹ́ fi mọ̀nà lákòókò rẹ̀ ńjọ́ náà ọba habasha najashi ó mọ̀nà láti ara ìwé tí òjíṣẹ́ ńlá ànábì wa sallallahu alayhi wa sallam tí ó kọ fún ńjọ́ débi wípé ó gbàfà ó sì lámú ó gba ohun tí òjíṣẹ́ ńlá anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó sọ nínú àwọn aráàlú inú wọn bá wá dùn. níkẹyìn náà anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó tó wá tọrọ ní ọjọ́ ọba yìí gbé tó ńgbà tọrọ ti rí bẹ́ẹ̀ gbogbo àwọn aráalé rẹ tó kù àwọn ìjọ rẹ báwo ló ti ṣe ṣe wọn sí ó ní ìbá ìgbìyànjú tí mo bá lè ṣe ń ṣe lórí wọn gbogbo ìwọ̀njú tí mo bá lè gbà ń gbà ní orí wọn ní ìjọ náà tí Jaafar un Abi tó fẹ́ padà sí ọ̀dọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọba ilẹ̀ Habasha tí ń jẹ́ Najashi yìí ó farabalẹ̀ kó ọkọ̀ ojú omi méjì ó kó tẹ̀lé wọn jọ nìyí pé ẹ dákun ọkọ̀ yìí mo kó tẹ̀lé yín ẹ fi lọ jẹ́ iṣẹ́ fún òjíṣẹ́ ńlá anabi Muhammad sallallahu alayhi wa sallam wasallam kẹ́lì mú kó lè mọ̀ mọ̀ ìpè tó ibi táwa náà ń bẹ ń bí yìí o ọlá ń bẹ ipò ń bẹ àmọ́ síbẹ̀síbẹ̀ àgbà fún ọlọ́run àti tẹ̀lé òjíṣẹ́ ńlá ànábì wa muhammad sallallahu alayhi wa sallam bàbá yìí wọn bá ayé ń lọ níkẹyìn tó sì láàmú tó gbà fún ọlọ́run kò pẹ́ kó jìnnà bàbá yìí wọn fàyè ńlẹ̀ ọba malika ilẹ̀ habasha yìí tí ń jẹ́ nàjàṣí ó kú nígbà tó kú Iro yìí ló bá anabi wa muhammad sallallahu alayhi wa sallam pé tó ọba ilẹ̀ habasha o tó fi wọn ránṣẹ́ sí yọ kínní tó sì láàmú tó ti wọnú ẹ̀sìn o o a anabi kẹ́dùn rẹ̀ wa muhammad sallallahu alayhi wa sallam tá a sinú ìlú rẹ̀ nínú ìlú tí ń bẹ lọ́wọ́ báyìí lára ẹ̀tọ́ tó yẹ ká fún mùsùlùmí ẹlẹgbẹ́ wa tó ara anabi wa muhammad sallallahu alayhi wa sallam salla alayhi salatul ghaib anabi gbìyànjú ó kí irun sí ọgbà báyìí lára ránṣẹ́ ní ibi tí òun bẹ ní ìlú madina jọ́nà débi wípé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ̀tọ́ rẹ̀ ní gbogbo ẹni tó bá ti sìlámù lọ́mọ ìyá wa tóun náà bá ti ń bẹ pẹ̀lú wa bá a bá ti rí nítòsí tá a bá wọn kópa níbi tá a ti máa bá wọn kírun sí lára àwa náà láǹfààní láti kírun sí lára níbi táwa náà bá ń bẹ ẹwọ ẹ̀kọ́ tia anabi wa muhammad sallallahu alayhi wa sallam tí ó kọ́ wa gbogbo àwa tí a jẹ́ oníṣẹ́ ọlọ́run tá a gbéṣẹ́ ọlọ́run ní àyájọ́ ti tòní lára ìwé tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam kọ sí ọba ilẹ̀ habasha tí ń jẹ́ najashi níjọ́ kìíní ìkànnù ìhun tá a wá rí mú jáde ńbẹ̀ lẹ́sìn náà ni pé a gbọ́dọ̀ sọ pé lágbájá báyìí ǹjẹ́ a lè jẹ́ iṣẹ́ ọlọ́run fún ǹjẹ́ a lè má jẹ́ iṣẹ́ ọlọ́run fún káwa gbìyànjú kí iṣẹ́ ọlọ́run dé ọ̀dọ̀ rẹ̀ náà ìwà mọ̀nà nísìn wá di ọwọ́ ọlọ́run ẹ wà nábì wa muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́run ránṣẹ́ tó bá ṣe kó fẹ́ lóun fẹ́ dá iṣẹ́ ní dúró nínú ìlú maka ní àbí ìlú madina ni tí yóò fi iṣẹ́ ránṣẹ́ sí ní ilẹ̀ habasha ti ń bẹ́ njọ́ náà ọlẹ̀ mọ́mọ́nà tí ó fi kú tí ó sì di ẹni tí ó kú sí kèfèrí látara ìwé tí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam fi ránṣẹ́ sí ó dẹni tí ó gbáfa tóun náà ṣoríire tó di mùsùlùmí tó fi kú lára àwọn tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó kọ ìrìn ránṣẹ́ sí ńgbà tí ń bẹ ní ojú ayé tí ń jẹ́ iṣẹ́ ọlọ́run a máa pe ọba kan ní almukawkis malik misr mo almukawkis ọba ilẹ̀ misra lòun òun darí ilẹ̀ misra níyìn ìtún ṣiṣẹ́ dé ọ̀dọ̀ wọn ní skandaria ní alexandria ọba yìí ń yọ náà àwọn náà lẹ́sìn tí wọ́n náà ti wọ́n ṣe ní ọ̀dọ̀ tiwọn náà ní ilẹ̀ misira anabi wa gbúrò yìí pé ẹnìkan mọ̀ wá ń bẹ̀ tóun náà ń lo kò tóun náà ń lo àṣẹ tóun náà ń lo ọba lórí àwọn èèyàn anabi ni tó lọ́rọ̀ bá wá rí bẹ́ẹ̀ àní fínlẹ̀ á gbìyànjú lára rẹ̀ bóyá ó ṣeé ṣe ọlọ́run ní ó dẹni ìmọ̀nà láti ara ìwé tí a bá fi ránṣẹ́ sí ní ọjọ́ náà anabi wa muhammad gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ sallallahu alayhi wa sallam ó kọ ìwé pẹ̀lú orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run láti ọ̀dọ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam tí ń jẹ́ ẹrú ọlọ́run wá sí ọ̀dọ̀ ìrẹ́ ọba almukawkis níwé ti wá sí àwọn ará ilé rẹ̀ tí ń jẹ́ àwọn alukipti aláfíà ọlọ́run salamu ala man aláfíà ọlọ́run kó máa bẹ fún gbogbo ẹni tó bá tẹ̀lé ìmọ̀nà táwọn wí yìí anabi wọn sọ fún jọ́nà pé ìrẹ ọba al-Muqawqis tí ń darí ilẹ̀ Misra fa inni ad'uka bi di'ayat islam aslim taslam ohun tí mo fẹ́ ṣe nínú ìwé tí mo fi ránṣẹ́ sí ọ yìí náà ní pé mò ń pè ọ láti lè darapọ̀ mẹ́sìn wa ti ń jẹ́ ẹ̀sìn islam tó bá ṣe kó bá rọrùn pé kó gbàfà kó sì lámú àlàáfíà yóò sì máa bẹ fún ọ. yu'tika Allahu ajra marratayn ajraka marratayn ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́wọ́n bá ọba Allah subhanahu wa ta'ala yóò san ọ́ lẹ́san èrè ọba Al-Muqawqis ń darí ilẹ̀ Misra anabi kọ̀wé ránṣẹ́ sí ń jọ náà òwò bó ṣe tó nínú ipò òwò bó ṣe tó nínú ọlá òwò bó ṣe tó ti ń darí ìlú náà iṣẹ́ tọ́lọ́wọ́n náà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ti gbogbo àná tá a jẹ́ níṣẹ́ ọlọ́run tá a ń jẹ́ iṣẹ́ ọlọ́run ká má fojú kámọ́rò yìí pé baba alágbájá ǹjẹ́ tá a bá pè ǹjẹ́ yóò gbọ́ àbí òní gbọ́ ìyá alágbájá ǹjẹ́ yóò gbọ́ àbí òní gbọ́ pẹ̀lú gbogbo ohun tí ń sìn ọlọ́run ló ní ìmọ̀nà lọ́wọ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam kọ ìwé ìránṣẹ́ sí ń jọ́nà anabi ń kọ sínú rẹ̀ pé fa in tawallayt fa inna alayka ithmu ahlil qibt ìrẹ́ ọba al-muqawqis ń darí ilẹ̀ misra wí mo fi ránṣẹ́ sí ọ yìí o tó o bá lóun gbọ́ àbí tó bá lòun ń gbọ́ òun ò ní gbà tinú mi ní í ṣe wá lọ́mọ yìí pé gbogbo ohun tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ tí ń jẹ́ àwọn ará Kíptì tí ń bẹ ní ilẹ̀ Misra níjọ́ náà tó ń darí tó bá dálkìyàmà ìwọ ló di ẹrù ẹ̀ṣẹ̀ wọn sórí nítorí wọn lẹ́nìkan tó já síwájú wọn tí ń darí wọn tí ń pè wọn sákìyèsí tó tayọ ìrẹ ọba ilẹ̀ Misra tí ń jẹ́ Al-Muqawqis anabi kọ sínú ẹ̀yọ́ náà aya tí mo kà wá lọ tẹ́lẹ̀ anabi tuntun aya náà kọ sínú ìpè yá ahlal kitab ja'alahu ila kalimati sawa'in baynana wa baynakum alla na'budu illa Allah wa la nushrika bihi shay'an wa la yattakhidha ba'duna ba'da arbaba min dunillah fa in tawallaw faqulu ishhadu bi anna muslimun anabi gbìyànjú ó tún kọ aya yìí sínú lẹ́tà yìí ó kọ́ ránṣẹ́ sínú ẹ̀ sí ọba al-Muqawqis tí ń darí ilẹ̀ misra ní ọjọ́ náà kí ọlọ́run ọba ọba àlekè ọlá ọba Allah subhanahu wa ta'ala tí ń kún wa tí ń pẹ̀lú wa kí ó má padà ní ẹ̀yìn wa adùn bíi iná subhanaka allahumma wa bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin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 ẹni tó gbéwé ilẹ̀ ń yọ náà tó gbéwé ilẹ̀ ọ̀dọ̀ ọba ń yọ náà wọn náà lápè ní Hatib ọmọ bàbá Baltaa nígbà tó wọlé tọ ọba táwọn yìí ọba Al-Muqawqis ẹni tá a gbéwé ìfún yọ náà nígbà tó wọlé tọ ọba yìí qala lahum ń sọ fún ọba ní yọ náà pé innahu kana qablaka rajulun yad'amu annahu ar-rabbul a'la. فأخذه الله نكال الآخرة والأولى فانتقم به ثم انتقم منه فاعتبر بغيرك ولا يعتبر غيرك به ẹni tó wọlé tọ̀ ọba yíyọ náà òun ti kọ́kọ́ ju ahọ́n kan fún ọba almukawkis ó ti ju ohun kan fún níjọ́ náà yìí pé eré ọba almukawkis wí mo gbé wáyé mo fẹ́ pè é sákìyèsí kan yìí pé. dájúdájú ẹnìkan ti ń bẹ ṣíwájú rẹ kó o tó jọba nílẹ̀ tá ń bẹ yìí nílẹ̀ misra yìí tó o bá rí nínú tàn ó sì gbọ́ nínú tàn yìí pé ẹni rẹ̀ ní ọlọ́run ọba ọba ọba tó ga jù ń gbogbo láti mọ̀ á tó pera ọba ọlọ́run ọba pé à ṣé tó máa pera lọ́ba ìyá lọ́hún sọ̀kalẹ̀ sí lórí láyé ńgbà tó tún dọ́rùn ni alkiyama ni òun náà tún retí ẹ̀ wá lákìyèsí o ọlọ́run gbá mú ọlọ́run jẹ́ ń yà o látara èyí tí mo wí fàtàbí rẹ̀bìrì yà gba wáàsí látara ẹni tọ̀hún tó ṣe ọlọ́run tó gbé rẹ̀ ní ọba tó gbé orí ń jọ́nà ìpè ta lẹni tí ń jẹ́ ọba lẹ́yìn òun tí ń bẹ ní ilẹ̀ misra yìí eléyìí kọ́kọ́ ṣe wáàsí fún ọba náà ń náà mọ́ wàá jẹ́ káwọn èèyàn wá gba wáàsí lára títì yẹn náà tí ń jẹ́ ọba Al-Muqawqis ní òní nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń gba wáàsí lára ẹni tó pera rẹ̀ ní ọba tó pera rẹ̀ ní ọlọ́run níjọ́ kìíní ti ń dára nínú ayé nílẹ̀ Misra tá a wí yìí ìwọ náà nísìnyí wọn lákèsì eléyìí ni ó kọ́kọ́ ju gbólóhùn yìí fún ó ju àwọn àhán yìí fún ọba lọba ò máa jẹ́ Al-Muqawqis ipò ọba ń gbé òun náà ń gbà náà òun náà sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé inna lana dinan lan nada'ahu illa lima huwa khayrun min ìrẹ́ tó ń wá tó mo gbọ́n tó wí iṣẹ́ tí òjíṣẹ́ ọlọ́run bá ọba Allah subhanahu wa ta'ala tí ó rán tí ń yé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam mo mọ̀ gbọ́ iṣẹ́ náà àmọ́ wà lọ́mọ yìí pé àwa náà lẹ́sìn tiwa náà táwa náà sìn kẹ́ni tó ń rán iṣẹ́ yìí tó àwa náà lẹ́sìn tiwa náà tá à sìn èyí táwa náà ń bẹ́ẹ̀ díẹ̀ yìí ẹ̀sìn náà ni ẹ̀sìn tó wá wò táwọn náà ń bẹ́ ń di ẹ̀yìn lánàá dáhùn àlè fínlẹ̀ láyé láyé àlè kóńdì rẹ̀ ilẹ̀ àlè máa ń wọ́n khairun minhu àyàfi tá a bá rèé tó dáa jùlọ tó lóore jùlọ tó lálàáfíà jùlọ tó ní fọkànbalẹ̀ jùlọ nígbà náà a lè fèyí tá à ń ṣe yìí òun a fínlẹ̀ káwa náà sì máa sin èyí tẹ́ mú wá ní tó lóore ni ká máa jọ sí pẹ̀lú ara wa lọ. ọba yìí yọ náà ó sọ bẹ́ẹ̀ fún ẹni tá a fi ṣẹ́ rán tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tí ó gbé dìde ipe tó má lọ jẹ́ iṣẹ́ tí àrùn ọ síbẹ̀síbẹ̀ ni tá a fi ṣẹ́ rán yìí tá a rán ṣe ń jẹ́ náà ti ń jẹ́ Hatib òyìn àpò gbọ̀lẹ́ ti ń sọ fún ọba yìí pé nàdùnúnkà ila islam al àníhun táwa ń pè ọ lọ sídìí rẹ̀ náà ni pé ẹ̀sìn islam yìí tó pè yìí ẹ̀sìn islam tí ò mẹ́hẹ̀ yìí ẹ̀sìn tó jẹ́ pé hmm, ẹ̀sìn náà ni ọlọ́run fẹ́ gbà wọlé láyà tí lẹ́kìyàmà ẹ̀sìn náà ni à ń sọ fún yín pé wá darapọ̀ mọ́ wa kó wá ṣe oríire pẹ̀lú wa ní àkókò tí àwọn yìí wọ́n jọ jomi tó rọrọ̀ wọ́n sọ fún jọ́nà yìí pé gbogbo tá anabi musa àrí anabi isa àrí salatu wasalam wa òun náà lànàbí wa muhammad sallallahu alayhi wa sallam tó dé yìí náà ó mú wa lànàbí tún wá kún ó wá kún ó wá kún tó tún kó àwọn nǹkan lọ́wọ́ dáadáa tó kó àwọn nǹkan lọ́wọ́ débi wípé tí ò sí nínú ìtẹ̀yìn gbé lọ́wọ́ ti ń jẹ́ Injila àbí báwo ni ń jẹ́ Tawreta yín wọ́n ṣàlàyé fún ní ìjọ náà pé Al-Qur'an al-Karim ó ti kó gbogbo ohun tá à ń wí yìí yọ ẹni tá a ránṣẹ́ ń jọ náà nínú ọ̀rọ̀ tí ń sọ fún ọba al ó ní fakulu nabiyyin adraka qawman fahum ummatuhum gbogbo ànábì kọ̀ọ̀kan èyí ọba àlùmọ́kọ́kì sọ́lọ́ ọmọ náà ni pé gbogbo ànábì kọ̀ọ̀kan tó bá ti bá àwọn ìjọ kan láyé àwọn ìjọ tó bá láyé ni àwọn ìjọ rẹ̀ lọ́jọ́ gbẹ̀ndẹ̀l kìyàmà ó ṣàlàyé fún bẹ́ẹ̀ ó ní lóòótọ́ èyí tẹ́ ń sin tẹ́lẹ̀ náà orí ìlànà kan náà lẹ́ àmọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ti wá dé gbogbo ẹni tó bá ti wá fojú gan ní ànábì yìí o gbogbo ohun tí ń ṣe tẹ́lẹ̀ ó gbọ́dọ̀ gbé e kalẹ̀ kó wá darapọ̀ mọ́ ìtí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ó mú wá lára àwọn tí ń dá wàhálà ńlẹ̀ lónìí òun nu nígbà wa muhammad sallallahu alayhi wa sallam ti wáyé kò tún sí nǹkan míì tá a fẹ́ sọ ipe ta al'umma nàbí wa muhammad tó tayọ àwọn tí wọ́n ṣe ayé pẹ̀lú ànábì tí wọ́n rá ànábì tí wọ́n gbúrò ànábì àbí tí wọ́n wálẹ̀yìn ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ibi tá gbọ́ yìí ni ti ń dààmú mọ́ra wọn lọ́jọ́ ti tò níyẹn ni wọ́n sì ń ṣàlàyé bẹ̀ fún ọba almukokwis ní ọjọ́ náà yìí pé ohun tó yẹ kí o ṣe nìyẹn فالحق عليهم أن يطيعوه وأنت ممن أدركه هذا النبي wọ́n sọ fún almukokis yẹn rẹ̀ pé gbogbo ẹni tí ànábì yìí bá báláyé ẹ̀tọ́ ni fún yín pé kí wọ́n tẹ̀lé ìwọ almukokis tó sì ń pera rẹ̀ lọ́ba ilẹ̀ misra lónìí tó ń darí ayé ń bẹ̀ mo rò pé àkíyèsí náà ni pé ọba ànábì yìí láyé o wọ́n náà rí ànábì yìí wọ́n lẹ́sìn ní hàn kan dé ní masihi àwọn oníkọ̀ọ̀fún yín kó o má sìn sí masihi walakinna na'muruka bihi ṣùgbọ́n táwa ń pa ọ́ láṣẹ náà ni pé ẹni tó dé yìí gbogbo ohun tó mú wá òun ni kó gbà kó tẹ̀lé kó lè ṣorí lẹ́yà tí ní gbangba alkiyama almukokis ọba tó jẹ́ pé òun náà ń dẹ́tí gbogbo ohun tí wọ́n ń wí òun náà lọ́rọ̀ láti sọ òun náà sì wò òun náà wá fèsì pé tó gbogbo ohun tẹ́ wí láti òkè délẹ̀ mú mọ́ gbọ́ ṣèbánabi ọlọ́run ni tọ́lọ́run ránṣẹ́ òjíṣẹ́ rẹ̀ ni kì í ṣe ọmọ ọlọ́run ṣé bí torí kó bá lè dáa fún wa náà ni gbogbo etí ẹ wí látòkè délẹ̀ èmi náà ronú sí i mo rí wípé ọ̀rọ̀ gidi ni ẹ mú wá àkíyèsí tí mo sì ṣe náà ni wípé wọlẹ́mi aṣídùn bíi sáhìrì dọ́ọ̀lù wọn lákèsí gbà nẹ́bí nẹ́bí ẹ ṣe ń ròyìn láti gbà kì í ṣòpìnà kì í ṣe nìkan tí ń sọ̀yìn ẹnu ẹ ra àwọn ẹlòmíín lóde òní tí wọ́n ń pera wọn ní prophet prophet irọ́ tí wọ́n ń pera wọn ti dá ń bẹ lọ́wọ́ wọn lọ lóríṣiríṣiríṣiríṣi àwọn ọba tí wọ́n lo kùnbà ni tí wọ́n lo ayé lára àwọn náà ní sọ̀rọ̀ ní jẹ́rìí ànábì wa Muhammad yìí pé áá ah, ah, à ń gbúrú ẹ̀ bá a ṣe ń gbúrú ẹ̀ tó ààrí pé kí wọ́n máa sọ pé léyìí ohun idá ń bẹ lọ́wọ́ rẹ̀ àbẹ́nìkan tí yóò sọ wá nù ní àbí alágbègbà ni wala kadhaba bí òpùrọ́ ni bàbá yìí fún ara rẹ̀ njọ́ náà ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde lẹ́nu odidi ọba òun náà ń yin ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lórí ohun tí ó gbé lọ́wọ́ ní ọjọ́ náà lára iṣẹ́ tí anábìwá muhammad sallallahu alayhi wa sallam tí ó fi ránṣẹ́ sí bàbá yìí bàbá yìí wọ́n sọ fún hatib tí olóyún náà pé ó ní sùúrù díẹ̀ fún wa á mọ̀ wòye sí ọ̀rọ̀ tí o mú wa àti gbóhun tó wí o kò jẹ́ iṣẹ́ fún anábìwá muhammad sallallahu alayhi wa sallam tí ó bá délé pé tó àmọ̀ takò ń tànàbí mú wa gbogbo àwọn tá fẹ́ máa takò ọ̀rọ̀ ọlọ́run lọ́jọ́ ti tòní ẹ̀jẹ̀ láti èsì odidi ọba nu ńgbà wọn ṣàlàyé fún bùṣe kò takò ọ̀rọ̀ anabi wa muhammad kò takò ọ̀rọ̀ Ọlọ́run ẹni tí a tún ránṣẹ́ sí kò takò wọn jẹ jomi tó rọrọ láàrin ara wọn bàbá àwọn ẹlòmíì lónìí wọn láwọn náà ti nímà pé ìtọ́lọ́run sọ kalẹ̀ yìí ó kù díẹ̀ káàtó èyí tá nàbí sọ yẹ ká tún fi làkàyèsí ká tún wò dáadáa ohun tá a bá sọ tí ó bá rọlò òfin Ọlọ́run ẹ̀yà lákèsì pẹ̀lú alátọ́lọ́run bùn wá pẹ̀lú ipò tọ́lọ́run bùn wá àwọn ẹnìkan ti lò lánàá tá nàbí bá wọn ṣe àwọn ẹnìkan ti lò lánàá tí wọn pè wọn ṣàkíyèsí àwọn ẹnìkan ti lò lánàá tí wọn takò ànábì àwọn ẹnìkan ti lò lánàá tí wọn sì gbọràn sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní ẹnu ọba yìí ó wá sọ fún yín pé tó kó gbọ́dọ̀ tẹ wí láti òkè délẹ̀ àti gbọ́ àti gbà á mọ wòye sí i ọba Nàjáṣì alákọ̀ọ́kọ́ òun sì lámúlẹ̀ kan náà eléyìí ní àtakùn tẹ wá àmọ́ àfi ojú inú àtúnfi wò ó ẹ lọ alára díẹ̀ kẹ́ ẹ ṣe sùúrù fún wa ó wọn ṣẹ́ bẹ́ẹ̀ sí anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọn náà tó kọ̀wé sí anabi pé bisimilahi rahman rahim li muhammadin bin abdullahi min al-mukawki sa'adhin al-kibt salamun alayka amma ba'd òun náà sọ tiẹ̀ yẹn náà pé lẹ́yìn orúkọ ọlọ́run bàjọ́ kẹ́yọ́ bá ṣàkẹ́ ọ̀run àfihàn yìí ránṣẹ́ sí rẹ̀ muhammad ọmọ abdullah láti ọba ọ̀dọ̀ ọba al-mukawkis tí ilẹ̀ kíptì àlàáfíà náà kó mọ bá ọ ó sọ fún anabi ní ọ̀nà pé gbogbo ohun tó sọ sínú ẹ̀ àti kà á gbogbo ohun tó wí síbẹ̀ àgbọ̀ yé èyí tó pè wá lọ sí ìdí rẹ̀ pé ká dúpẹ́ jìṣẹ́ ńlẹ̀ fún àárí a sì gbà pé alimtu ananabi yenbaki àmọ́ ipá anabi kan náà ń bọ̀ tẹ́lẹ̀ tó fẹ́ wá jẹ́ iṣẹ́ ọlọ́run àti mọ̀ pé wọn náà ló dé yìí ẹ̀rí nísìnyí òun náà fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó fún ní èsì yọ̀nà pé wá ní sùúrù fún wa lára ohun tí wá ṣe ń yọ́nà kò tí ì gbàfà fún ti gbogbo ohun tí a wí ni ọba ilẹ̀ misra ń yọ́nà tí ń yẹnu kọ́kís kò gbàfà kò sì láàmú àmọ́ lára ìmọ̀ pẹ̀lú ọ̀wọ̀ tó fún ọlọ́run àti ànábì wa sallallahu alayhi wa sallam wọ́n ní ba'athu ilayka bi jariyatayni lahuma makana fil qibti azim wa bi kiswatin wa ahdaytu baglatan litarkabuha wassalamu alayk ó ní ìrìn ànábì wa muhammad sallallahu alayhi wa sallam èyí tí wọ́n fi ṣẹ́ rán ẹ bá délé ẹ sọ fún ànábì pé tó àwọn jẹ́rìí àméjì tí ń bẹ lábẹ́ wa yìí tá ń darí tó jẹ́ pé a kó wọn sí ọ̀dọ̀ ní nípe ká máa tọ́jú wọn méjì nínú wọn nínú ìran àwọn kíbitìmbí ni wọn tí wọ́n sì nípò tó pọ̀ á mú àwọn méjì wọn tẹ̀lé yín wọn dọ́dọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ká ànábì fìlẹ̀ mọ̀ yìí pé tó àwa náà ń bẹ pẹ̀lú ẹ̀ gbogbo ohun tí ń yí aṣọ á kò léyìn lọ́wọ́ á di fún yín lẹ́rù ẹ kò dé ọ̀dọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn wá gbà náà ìbáka tí ń bẹ́ẹ̀ ẹ gbé ìbáka yọ kan ẹ gba bun ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àdáfíà ọlọ́run ẹ bá dídélé ẹni kó mọ bá ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wọn palẹ̀ mọ́ gbogbo ohun tá àwọn yìí yọ náà àtàwọn yàrá obìnrin méjèèjì tibí tí gbogbo ẹrù tí ọba lùmùkọ́ kì í sì dì wọn láti ilẹ̀ misra lọ sínú madina wọn kò dé ọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ní ìjọ náà lára ìmọ̀ tí ọlọ́run bá ọba allah subhanahu wa ta'ala tó yẹ ká mọ̀ mọ̀ pé bọ́dọ̀ bá fẹ́ ṣiṣẹ́ àṣetán ni wọ́n ṣe ìmọ̀ràn láti ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run kò ju ogún ẹ̀fẹ́ ní kò kan wa ọba tí a ń pè ní almukawkisi ọba ilẹ̀ misra yìí pẹ̀lú gbogbo ara tó dá yìí kò mọ̀ sílámù kò sílámù àmọ́ látara yìí pé kò sílámù ni ó jẹ́ káwọn ẹnìkan ṣoríire látara ìwé tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó kọ sí àwọn obìnrin méjì tí wọ́n kó tẹ̀lé wọn pé ẹkún wọn rántí sí ọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam kánabi lè wọn mọ ipa nbẹ pẹ̀lú òun nínú wọn náà njọ́ náà ni maria alkitiya tá à ń pè njọ́ òun ló jẹ́ ìyàwó anabi wa muhammad lébi pé òun ló bí ọmọ tí ń jẹ́ ibrahim òun ló bí fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam wasalam ìyá tiẹ̀ ń yá ara ilẹ̀ misra látara ìwé tí anabi kọ ránṣẹ́ sí ọba ilẹ̀ misra ńgbà náà ara ẹ̀bùn tí ara ẹ̀bùn tí ọba Mukawqisi fi ránṣẹ́ sí anabi wa muhammad nílùú madina táwọn obìnrin bẹnu obìnrin méjì ni èyí tí ń jẹ́ Maria ni òun ló dẹni tó padà dìyàwó lọ́dẹ̀dẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó dìyàwó mẹ́rin bá sì dìyàwó lábẹ́ anabi ó di mùsùlùmí nù. No látara bẹ́ẹ̀ ó tún wá bí ọmọ tí ń jẹ́ Ibrahim ó tún bí fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ wo oríire táwọn ṣe látara ìwé tí wọ́n kọ ránṣẹ́ sí ọba ní ilẹ̀ Misra àwọn dẹni tí ó sì láàmú látara ìwé tí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó kọ arábìnrin kejì ń jọ náà sèré lamọ́ pé òun Hassan bin Thabit Al-Ansari wọ́n gbélé yòó fún òun jọ́nà yìí pé máa fi eléyìí nì kó fi máa ṣe aya àwọn ara tí a ara tí wa Muhammad sallallahu alayhi wa sallam ìgbìyànjú tó gbà nígbà tó gbaṣẹ́ Ọlọ́run lọ́wọ́ tí ò dá dúró nílẹ̀ Mẹ́kà tí ò dá dúró nílẹ̀ Madina gbogbo àwọn ìlú ìlú ìlú ìlú tẹ̀sìn Islam ò tí ì dé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó gbìyànjú ó dé ibẹ̀ ní àkókò ni pẹ̀lú àwọn ìwé ẹ̀ tóun náà sì láǹfààní àti lè dé òmíì láwọn àkókò ni. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wa tí à ń bá ń bọ̀ lára àwọn tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tí ó kọ ìwé ránṣẹ́ sí ọba kisra ẹ mọ̀ gbọ́ ẹ mọ̀ gbọ́ ọba kisra ọba kisra kisra òun jẹ́ ọba tí ń darí ilẹ̀ fárísì ńgbà náà lákòókò anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi gbúrò ẹ ọba kan tún bẹ́ẹ̀ mẹ́ẹ̀ ń bì kan tó ń pè ní kisra malik faris malik faris kisra malik faris anabi ah ṣé mùsùlùmí ni wọ́n ní ìṣe mùsùlùmí ẹ jẹ́ gbìyànjú kíṣẹ́ ọlọ́run dé ọ̀dọ̀ títí ẹ̀ náà gbọ́dọ̀ ń jẹ́ iṣẹ́ ọlọ́run lónìí bí tá a bá lè láǹfààní àti gbé jẹ́kùn wa dé kọ́rọ̀ wa dé kíṣẹ́ wa dé ẹ jẹ́ gbìyànjú ká débẹ̀ ó ṣe ṣe kó jẹ́ ọ̀rọ̀ wa lásán òun onímọ̀ wa tí wọ́n gbọ́rọ̀ wa tọ́lọ́run sì fi wọ́n ṣe mọ̀ ọlọ́run sì fọ̀nà mọ̀ wọn èyí ń ní orí ló jẹ́ fáwa náà kó wọ́n gbàdá bí pé gbogbo ń bá wá bùn wá wá jẹ́ pò kan ṣó ń bẹ̀ láàmú pé òde òní ẹ fún ìmọ̀ká látara ọ̀rọ̀ tá à ń sọ jáde yìí ọ̀nà tó abá lè gbà tí ó fi dé ìlú mi tí ó fi dé ọ̀dọ̀ àwọn ẹlòmíì ẹ̀jẹ̀ agbìyànjú kí wọ́n lè lágbọ́yé sí islam anabi wa muhammad sallallahu alayhi wa sallam ńgbà tó gbúrò ọba israel ti ń darí ilẹ̀ faris anabi ni tó kò sí ohun tí a ṣe bá a ṣe kọ̀ wọ́n ránṣẹ́ sí ọba najashi ní ilẹ̀ habasha àti almukaukis ní ilẹ̀ misra ilẹ̀ faris náà a ọba tí ń bẹ́ẹ̀ náà á jẹ́ kóun náà mọ̀ yìí pé ànábì ọlọ́run kan mọ̀ ti dé òun ti ń jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam àwọn sàbẹ̀ ní tó kò sí wàhálà torí àwọn ìtàn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọn ránṣẹ́ lákòókò ni àwọn tí wọ́n gbọ́n tinú tẹ̀yìn ni tí làákàyè ń bẹ pẹ̀lú wọn tí wọ́n mọ ìlú kọ̀ọ̀kan ọ̀pọ̀lọpọ̀ wọn ti ṣe ìrìn àjò lọ sáwọn ìlú táwọn yìí wọ́n ti mọ ọwọ́ bẹ̀ dáadáa ànábì wa sọ fún yín pé tó gbọ́dọ̀ bá wá rí bẹ́ẹ̀ yín tẹ́ bá mọlẹ̀ dáadáa èyí náà láàfin ránṣẹ́ ànábì ẹnití máa ń kọ ìwé ànábì sọ pé tó bisimilá mú wé ní láti lè kọ gẹ́gẹ́ bó ṣe kọ ti àwọn èrò síwájú ní bisimilahi rahman rahim mi muhammad rasulillah ila kisra awin faris salamu ala man ittaba'al huda wa amana billahi wa rasulih wa shahida an la ilaha illallah wahdahu la sharika lah wa anna muhammadan abduhu wa rasuluhu. وأدعوك بدعاية الإسلام بدعاية الله فإني أنا رسول الله إلى الناس كافة لينذر من كان حيا ويحق القول على الكافرين فأسلم تسلم فإن أبيت فإن إثم المجوس عليك النبي محمد صلى الله عليه وسلم قوي يونا سيوبا كسرى داري لفارس نيكا انتو دارو كونو مبابا الله بشي مبابا جوكي ọba àṣàkẹ́ ọ̀run ọba àánú ó ní ìwé ìwá láti ọ̀dọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam sí rẹ̀ ọba kisrọ́ tí ó jẹ́ olórí ilẹ̀ faris tí ń darí wọn àlàáfíà ọlọ́run kó máa jẹ́ tiẹ̀ náà gẹ́gẹ́ bá a ṣe fíránjẹ́ sí àwọn èrò síwájú àlàáfíà ọlọ́run yìí náà kó máa jẹ́ fún gbogbo ẹni tó bá gba ọlọ́run gbọ́ tó sì gba òjíṣẹ́ rẹ̀ gbọ́ àlàáfíà ọlọ́run kó tiwọn ó tún ṣàdúrà fún bó ṣe ṣàdúrà fún àwọn èrò ìṣíwájú aláfi ọlọ́run kó máa jẹ́ fún gbogbo ẹni tó bá jẹ́ ipò jẹ́rìí pé ìkan ṣoṣo lọ́lọ́run kò lórogún kò lálàfíjọ kò bímọ ẹnìkan sì bí. tí sì ń jẹ́rìí pé anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run ni nínú ìwé tó kọjọ́ náà nìyẹn. àwa ń pèrè ọba Kisra tí ń darí ilẹ̀ Faris lọ síbi ìjẹ́pẹ́ ọlọ́run ìjẹ́pẹ́ Islam èmi tí mo ń bá sọ̀rọ̀ mi ṣe nìkan mi ò lọ́lá kan mi ò nípò kan òjíṣẹ́ ọlọ́run ni mí ọlọ́run rán mi sí gbogbo àgbáńláyé káfà ní yányán òní ń jíṣẹ́ fáwọn ẹnìkan mọ́ jíṣẹ́ fáwọn ẹnìkan ànábì wa Muhammad kọ sínú ẹ̀ fún yọ́nà yìí pé láti lè mọ́ wá ṣe ìkìlọ̀ fún gbogbo ẹni jẹ́ gbọ́rọ̀ ẹ kù díẹ̀ káàtó láti lè jẹ́ ti ń jẹ́ pé kò fẹ́ gbọ́ kò fẹ́ gbà mọ̀ ṣe èyí tó ń ṣe yóò mọ̀ dà ká fún ní kìlọ̀ ìyá ọlọ́run sì máa bẹ fún gbogbo àwọn tí wọ́n bá láwọn gbẹ̀rùngbẹ̀rún tí wọ́n láwọn jẹ́ kéferì tí wọ́n láwọn ò àwọn ò ní gbà sọ sínú ìwé fún yọ́nà anamini tó bá wá gbà tó sì lámú tó ju pàjì sẹ́nilẹ̀ alábẹ́ ọmọ jẹ́ tiẹ̀ náà fẹ̀yìnlẹ̀ abẹ́yẹ tó bá wá kọ̀ ìrẹ́ ọba Kisra ti ń darí ilẹ̀ Faris fa inna ifman majus alayk gbogbo àwọn majusi ti ń siná ti ń si gbogbo igbá ni wọnàwọnà tí wọ́n ń ṣe yìí tó bá dálkìyàmà ìwọ ló farabalẹ̀ díẹ̀ ṣẹ́ wọn sórí báyìí tí nǹkan kan ò ní ṣẹlẹ̀ ànábì kọ́ran síbẹ̀ níjọ́ náà sí ọba tí à ń wí yìí kí ọba náà lè mọ ọmọ ìgbé tó pẹ̀lú ipò tóun ní pẹ̀lú ọlá tóun ní pẹ̀lú karamu tóun ní àṣẹ àwọn ẹnìkan tó ń bẹ kan tí wọ́n lè bá wọn sọ̀rọ̀ àá ọba tá a sì ń wí yìí nínú àwọn tí wọ́n lo ipò lákòókò wọn bẹ́ẹ̀ bá kàtàn wọn dáadáa ọba ìlú Faris àá ọba ni wọ́n gbà náà wọ́n lo dà wọn sam síbẹ̀síbẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam owó gbogbo ọlá tí wọ́n ń lò ní owó gbogbo ipò tí wọ́n ń lò ní owó gbogbo àṣẹ tí wọ́n ń pa ní iṣẹ́ tọ́lọ́hún rán òun náà ló fẹ́ jẹ́ ìyìnlẹ̀ láǹfààní àti wá bá ọ àmọ́ máa gbìyànjú máa kọ̀ ìránṣẹ́ sí rẹ̀ ọba yìí bóyá ọlọ́run ti lè ní kí iṣẹ́ ọlọ́run táyìn jẹ́ tó bá wá rí gbọ́ ọlọ́run ti lè ní kí wọn náà mọ̀nà láti ara rẹ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó kọ̀wé yìí ń jọ náà kásìmọ́ gbàgbé anábì ti kọ̀wé ránṣẹ́ sáwọn nìkan níjọ́ kínní táwọn gbọ́ tí wọ́n gbà tí wọ́n sì lámú nǹkan tí wọ́n kúbù ṣe anábì ọ̀làǹfààní àdìlọ síbi òkú wọn níbi tí wọ́n ń bẹ ọ̀nà jìn àmọ́ anábì kírun sí wọn lára bákan náà anábì ti kọ̀wé sẹ́dọ̀ míì tó yẹ pé òun náà takò ń tánàbí wa muhammad sallallahu alayhi wa sallam sọ ó ní ni àlè takò ọlọ́run ló rán wọn sẹ́yìn bọ́lá wọn bá sì ránṣẹ́ àfi ká gbóhùn tún ọlọ́run rán ọ ká lè mọ báwo láà ọwọ́ tá a fi jẹ gbogbo àwọn tí wọ́n bá ń jẹ́ iṣẹ́ ọlọ́run fún lọ́wọ́lọ́wọ́ lóde òní ká lè ká mọ̀ mọ̀lẹ́kan náà pé ẹni tí ń sọ̀rọ̀ ọlọ́run ló ránṣẹ́ o ó lè jẹ́ ọmọ rẹ ó lè jẹ́ gbọ́n rẹ ó lè jẹ́ ara ilé rẹ fún lọ́wọ́ iṣẹ́ tí wọ́n rán ni nítorí ọ̀rọ̀ tí ń wí jáde ni èyí sọ̀rọ̀ bàbá wọn ọ̀rọ̀ ọlọ́run ni ọ̀rọ̀ anábìwá Muhammad ni iṣẹ́ dé ọ̀dọ̀ ọba Kisra tí ń darí ilẹ̀ Faris njọ́ náà ànábì ṣe wáàsí ránṣẹ́ sí nínú ìwé gẹ́gẹ́ bí ti ṣe máa ń ṣe ẹni tó gbéwèé ìlọ́wọ́ yán náà tó lọ jíṣẹ́ à ń pè ní abdullahi ibn hadaka sahmi ìwé yìí mà dé ọ̀dọ̀ ọba o wọ́n ka ìwé yìí fún ọba ń jọ́ náà ọba ilẹ̀ faris àwọn ẹni tí wọ́n gbéwèé lọ́wọ́ wọ́n bá ọba sí. Si wọ́n ṣàlàyé fún ọba ìpè tó ìwé tá a gbé wá yìí láti ọ̀dọ̀ ẹrú ọlọ́run tí ń yé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ rẹ̀ náà níwé yìí ti wá ọba gbàwé ó wò Allah ọba kìsìrànyánà falamma kúri alki falamma kúri alkitab ala kisra madaka Allah allah allahu akbar ìgbà tí ẹni tí ń ka ìwé yọ́nà ka ìwé sí etí ọba yọ́nà ó sì gba ìwé náà lọ́dọ̀ ẹni kà ó sì ya ìwé náà wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ ìwé tánàbí wa muhammad sallallahu alayhi wa sallam kọ́ ọ́n ránṣẹ́ sí i ó ya ìwé náà wẹ́lẹ́wẹ́lẹ́ báyìí ó ya wẹ́lẹ́wẹ́lẹ́ ṣé wọn náà ń gbà tí wọn náà ń gbọ́ láì wọn náà bá gbúrò ànábì níbi tó ń bẹ ni tó yẹ òun yóò bọ́ ànábì ni àwọn èèyàn gbúrò ànábì tí wọ́n fi yòǹbó rẹ̀ tí ó fi di pé kí wọ́n tẹ̀lé ní ìwé tó fi ránṣẹ́ ni wọ́n ya wẹ́lẹ́wẹ́lẹ́ pé ta lẹni tí ń sọ̀rọ̀ ta lẹ ànábì ọ̀hún. Allah ni wọ́n sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé abdul hakir ẹrú lásán lásán kan a mi ra ayé tì nínú àwọn ìtawà ń darí yaktubu ismahu qabli ìwà ń korúkọ ẹ síwájú orúkọ ti tèmi ọba ẹ sọ fún kó ṣọ́ra rẹ o anabi wa muhammad sallallahu alayhi wa sallam lọ́ba yìí ń fi ohun ránṣẹ́ sí níjọ́ náà ní tó ti yàwé yìí wẹ́lẹ́wẹ́lẹ́ pé tá a mọ̀ ọmọ tá a lẹ léhùn nínú ìlú yìí tá a lè bàbá wọn níbi tí ń bẹ ipò wo ló nínú ìlú ṣé kò mọ̀ wá lọ́ba ni nígbà tó yàwé yìí bù ṣe ni ẹrú lásán lásán kan kó mọ̀ fi orúkọ tiẹ̀ síwájú kó mọ̀ mọ̀ dárúkọ àwa ọba anẹ́kọ̀ọ́ kó fẹ́ mọ̀ dárúkọ ara títí ẹ̀ náà ó fà wọ náà gbogbo ẹ̀yin ọmọ ìyá nínú Islam ọ̀rọ̀ yìí mọ̀ dé ọ̀dọ̀ òjíṣẹ́ ńlá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni àfiṣẹ́ra nígbà tá ànábì fẹ́ sọ́njọ́ náà ànábì ní madhakallahu mulka èrè ọlọ́run iṣẹ́ tó ń rán mi mo ti fi ránṣẹ́ sí i ìwé tó ní fi ránṣẹ́ ni ó fàwé nìyá ìwọ náà fún ara rẹ nísìn gbogbo ohun tóun náà fi ń ṣe ọlá wá ba ọlá náà lọ́wọ́lọ́wọ́ bọ́ ìbí mo ṣe sọ̀rọ̀ Allah anabi náà ya dẹ́sẹ̀ kó lórí ọ̀la yẹyẹ tiẹ̀ náà bó ṣe yẹyẹ ọ̀rọ̀ àwọn ọlọ́run bó ṣe yẹyẹ ọ̀rọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ilé ọlọ́run fa ọlá tiẹ̀ náà ya anabi dágbó lóhùn yìí padà ọlọ́run ní ṣe ń tó wí nìyẹn ó ṣe wí ni àṣẹ́gun oyinmọ̀ ya wa tí a mú alóde òní ọlọ́run yẹ kí abani bi tó ti lé láyà tí ní gbọ̀ngbọ̀n kìí àmà subhanaka allahumma bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu وسلام على المرسلين والحمد لله رب العالمين الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله الحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله سبحان والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله, سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله, سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي سبحان الله, سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله, سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا